Drill 9. Reply same or different. A fẹ́ ìwé márùn-ún. Kọjá òpópó yìí. Same. Aláìní fẹ́ wàrà. Ajá mi mú méjì. Different. Ajá mi mú méjì. Etí mi wú púpọ̀. Same. àáfẹ́ mọ̀ mí lọ́la aládùn ní bímọ. Different. ẹ̀sìn náà yán lọ́sàn-án ẹ̀wà náà wọ́n lánàá. Different. orí mi kún púpọ̀ etí mi wú púpọ̀. Same. Ọba náà ní márùn. Ẹṣin náà yẹn lọ́sàn-án. Same. Wọ́n fún mi ní owó. Ó fún mi níwèé. Different. Ẹyẹ mi ń kọrin. Ọkọ rẹ̀ pariwo. Different. ọmọ mi ń fọṣọ ẹyẹ mi ń kọrin. Same. End of Series 3. This is the end of the tone drills.